àlá ni ìránṣẹ́ ńlá tó lè ń fẹ́ ìtumọ̀ jíde alálà ti dé sórí ètò ẹ máa bá wa ṣíà ẹ̀ àlá kan ìran kan ìtumọ̀ mẹ́ẹ̀ẹ́dógún. ẹ̀hẹ́ mo ti sọ fún yín mo ní tó bá dijọ́ bẹ́ẹ̀dẹ̀ mi gangan màá dúrọ̀pù fídíò kan fídíò yẹn dẹ̀ máa ń milẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi happy birthday happy birthday ẹ ṣé o mo appreciate gan ojú òní tì í ọlájídé olórántí jíde alálàá ló kọ mi ẹni òye yẹ alákan ìran kan ìtumọ̀ ẹ ti dé púpọ̀ báyìí yes mo tún lé ọdún kan sí ilé mi on the twenty sixth of november mo á fẹ́ sáré fún yín ní short video kan tó máa nítumọ̀ ó máa pa yín lẹ́rìn ó dẹ̀ máa inspire yín gan-an jíde alálàá ni mò ń jẹ èmi nìkan kọ́ mo wà ń bí o ẹ dẹ̀ mọ̀ pé mi ìdánirì àwọn ẹlẹ́bẹ̀rù ẹsẹ̀lẹ̀ guys ó ń bẹ̀ ń bí àwọn eléyìí ti dá wàhálà lẹ́ o orúkọ ọmọ tiẹ̀ fẹ́ nìkan dárúkọ bẹ̀ẹ́ tí wọ́n ń pàfọ́ọ̀mù magic kan Ah, ọ̀run jìn ọ̀run jìn ọ̀run jìn ọ̀run jìn o ọ̀run jìn o ah! olú ayé dẹdẹ náà ah. sọ́kàn yìí balẹ̀ ẹni tó ọkọ̀ mú tán rèé ẹni tó ọkọ̀ mú tán rèé bóò ló ṣe rí ó dùn kí ni ìyàtọ̀ nínú ilé ayé àtọ̀run àpáàdì. méjèèjì ó yàtọ̀ síra wọn. nàìjíríà àtọ̀run àpáàdì. nàìjíríà ó yàtọ̀ nàìjíríà tó rán àpáàdì wọn ìyàtọ̀ o. ó yàtọ̀ ó yàtọ̀ o. nàìjíríà tó rán àpáàdì ńkọ́. nàìjíríà tó rán àpáàdì kò yàtọ̀. kò yàtọ̀ ẹ bá ń darúkọ yín. orúkọ mi ni eke babalẹ́rìpa. babalẹ́rìpa babalẹ́rìpa orúkọ yín sà. orúkọ mi ni broda. Ajánlékò. Ajánlékò kò orúkọ yín sà. orúkọ mi ni Sẹ̀kẹ̀rẹ̀. Sẹ̀kẹ̀rẹ̀ orúkọ yín sà. Apalara. Apalara ẹ wà bá ń gbóhùn sókè dáadáa ní tí mo rí tó ń lọ ó ní mo fẹ́ kájọ sáré jíròrò pẹ̀lú ìgbà kékeré tá a ní yìí mo fẹ́ kẹ́ bá mi wo nǹkan kan o kí ló dé tó jẹ́ pé obìnrin ló ń pa ọkùnrin láyé tá a wà yìí sọkùnrin ah, ò jẹun kánú mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ ẹ̀yin mo fẹ́ ọkọ̀ ọkọ̀ bá mi dáhùn tóbìnrin ń pọ ọkùnrin la pọ̀ àwọn lẹ́bùn obìnrin lẹ́bùn ara wọn náà sì fi ń pa wá dànù. Hmm. ẹ dárúkọ àwọn ẹ̀bùn yẹn yóò yé yín sà. Ah, bí àwọn ẹ̀bùn iwájú. iwájú nílẹ̀ ayédèrè iwájú lẹ́yìn kéèyàn máa lé ah, èèyàn ò lè máa lé ẹ̀yìn iwájú òde ní. iwájú ẹ̀yìn. ẹ̀yìn kí ni ìyàtọ̀ láàrin iwájú àtẹ̀yìn tó wà ń bẹ̀rẹ̀ hmm. wájú ó ṣe kókó pé mo fẹ́ mú wájú láyé iwájú lè yóò mọ lé iwájú lè yóò mọ lé bẹ́ẹ̀ ń dáko ẹ̀yìn sẹ́yìn àmọ́ gbàdúrà kó mọ ẹ̀yìn mi. Ah, ẹ̀rì mi lè gbàdá kó mú méjèèjì ẹgbẹ́ yín gan bí àsọ́fà ni. so kó mú wájú kó mọ ẹ̀yìn torí tó bá ti ń lé wájú kó mọ àwọn ọ̀tá tó ń bọ̀ lẹ́yìn náà. èwo lẹ́yìn gbàdúrà kẹ́ ẹ mú bẹ́ẹ̀ ah mo fẹ́ lé wájú mo fẹ́ lé ẹ̀yìn èwo lẹ gbàdúrà pé ah n tó mo fẹ́ tèmi fẹ́ràn jù ní tiwájú. pé kẹ́ ẹ mọ̀ síwájú nílé ayé hmm, àwọn ewu olówó àánú pé kéèyàn mọ̀ léwájú. balẹ̀ bàgẹ́ sórí ìkànnì pensioners one zero six dot seven fm mo ti gbé ohun tó bá yín lára mu dé ìfọláṣayọ̀ show ètò kan tó bí gba ọmọ tó tún wá kún fáwọn bọ̀rọ̀kì ní èdè ọ̀rọ̀ sí ti àǹfààní rẹpẹtẹ pẹ̀lú ìṣirò léde yorùbá pọ́nbélé tó tún wá ya máàpù ẹ̀rín tó ń ti ìdùnnú lágbárí gbogbo ọjọ́ owó ẹ̀zẹ̀ ọjọ́rú láti aago mẹ́jọ àṣálẹ́ di aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ ní ètò yóò mọ farakínra pẹ̀lú afẹ́fẹ́ lórí ìkànnì yìí pensioners one zero six dot seven fm ẹni bá fẹ́ mẹ́nu ẹ̀tàn yẹn yẹn kó tún fẹjú mọ́ lọ́wọ́ kó lọ sórí facebook page mi jíde alálà phd kó fọ́lú ẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ wẹ̀ẹ́sẹ̀ ni ìwọ́n mọ̀ fi briefcase kó ẹ̀bùn lọ lẹ́nu fún ìbádọ́ òpọ̀ lórí ètò yìí ìpínlẹ̀ sí zero eight one four zero eight six six seven five three zero eight one four zero eight six six seven five three ètò Fọláṣà show pẹ̀lú Jídé Ọlá PhD yóò fún yín ní Truecaller dùnú. wúwà ń bẹ kò sì tó ṣe wọ́n ń bẹ ìgbádùn òun ló pọ̀ jù ń bẹ o. kéèyàn máa léwájú wọ́n wá ní pé iwájú póríṣiríṣi iwájú wọ́n tọ́lá ń sọ nípa pé wájú ó sopọ̀ mọ́kè òkè hmm. ẹ̀ pa ní òkè olúmọ ìyẹn wà lábẹ́ òkúta òkè wà ń bàdàn náà oríṣiríṣi òkè káàkiri bẹ́ẹ̀ tí táwọn sọ pé iwájú pọ̀ mókè èwo ni kéèyàn ọkọ̀ mógùn. iwájú pọ̀ mókè òkè lẹ́yìn ó kọ́kọ́ lé o òkè òkè ni o bá ti dókè o ti dẹni iwájú hmm. ó ti wà nìyẹn. ìrírí wo lẹ nínú pa kéèyàn ti climb òkè yẹn kó tó wá rí bọ́. èyí pọ̀ èyí pọ̀ ẹ fún wa lẹ́yọ̀ kan. èyí kéèyàn lè gbàgbẹ́ fún lọ téèyàn bá téèyàn bá téèyàn bá mú téèyàn bá débi kíní yẹn. téèyàn bá dókè eh, yóò sùn lọ ẹ ti sùn lọ rí. olórí òkè. bẹ́ẹ̀ni sà ah, ẹ dókè rí. mo dókè rí bọ èmi ò sùn lọ. ẹ sì wà lókè báyìí. wà lókè báyìí mo dúró. ẹ dúró sókè ṣé ẹ ti gbé òkè rí. òkè mò ń gbé. àárọ̀ ọ̀sán alẹ́ èdè ni mo máa ń wà. kí ló tó jẹ́ pókè wú yìí pé ah díẹ̀ ń tiẹ̀ lọ́wọ́ tó ń ṣe ń sálẹ̀ náà kí ló tó kè wú yìí torí pé mo mọ̀ pé òkèèrè ibi ayé lọ́jà ni. Hmm. bí òkèèrè hmm. olórin tó kọrin pé wàá gbé mi sókè. sókè òkèèrè wàá gbé mi sókè. òkèèrè. yẹ́sà ìgbà ó lẹ́rù bí ayé ó parẹ́. Ah, kò sígbà tí ò lè parẹ́ kálukú múra rẹ̀ ni kálukú dira ni. kéèyàn dira. ọlọ́run lè parẹ́ ya ó lè pa yẹ́rẹ́ lọ́la. ní hmm. ìsìnkú tá à ń sọ̀rọ̀ lọ́dọ̀ ilé ẹ lè parẹ́ báyìí bẹ́ẹ̀ òní ń bẹ́ẹ̀ de tèmi báyìí tó bá parẹ́ kò pé mi bí wọ́n ti kí nǹkan bẹ́ẹ̀ náà. wọ́n ti kí mi àìṣẹ́ ilẹ̀ ilẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ni wọ́n ti kí mi. ẹ̀ ti gba mẹ́sẹ̀gì. ẹ̀ ti gba mẹ́sẹ̀gì. bóyá kẹ́ ẹ jẹ́ ọjọ́ ìlànà parẹ́ ń bọ̀. ká ṣe dáadáa. ìgbà tí kò lè wọlé. ó lè dé lóru. ìfọ́ ah. ọ̀gbọ̀lẹ́kùn. ikú bọ ẹ má dárúkọ kún bí. Ah, àdúgbò kan ló ń jẹ́ bẹ́ẹ̀. ayé ń parẹ́ náà ni kú. ayé ń parẹ́ ni kú but àwọn kò bẹ̀rù pé kú lè dé o. àwọn èèyàn sẹ́mi wọn rọ̀ ẹ sọ wọ́n sọ ẹ̀mí wọn rọ̀ láì ṣe mọ̀lú. wọ́n sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ sí i. àti pé mo láwọn kò bẹ̀rù pé kú lè dé ẹni wọ́n sọ ẹ̀mí rọ̀ bọ́ọ̀ wọ́n ṣe sọ̀rọ̀. ebi bá ìsìnkú bá dé náà bíbí àti ẹ̀mí wọn tó wà níbẹ̀ gbogbo ẹ̀ náà ni ọjà pọ̀ ẹ̀mí wọn ní ọ̀kọ́ jáda ní kó tó wà lọ nà wọn gán. bẹ́ẹ̀ ẹ mú bínú ẹ dúdú ẹ fèsì kọ ẹ kọjú question yìí sí ta ni kú torí pé dúdú ló jẹ wọn ní hmm, wọn máa ń pe oríkù pé ikú ikú dúdú kìíní kan abọra ọ abaragẹ pé fọlọ dọ ta ni kú bò ní kú ṣe rí gbà ah, àwọn kọkọ sọ pé à ah, ikú wọlé dé ó dẹ̀ mẹ́ni lọ ṣé kú dé èèyàn só mú kí dání ni. ẹjọ́ rírì ikú náà ni àyàgbọ́ ẹ̀sùn náà tó ti mọ́nà ó kú náà ẹ̀dá kú mọ́rin tí ì ẹ lábára gé ẹgẹ inú hmm. píkítọ̀ wò lẹ ti rí bí àwọn àgbàlagbà ti mọ kinu. ikú abara díẹ̀ díẹ̀ ara rẹ̀ ò balance hmm. ẹ̀gbọ́n mo fẹ́ bi ń léèrè ìbéèrè kan obìnrin ẹ rí i pé kò sóbìnrin láàrin wa torí ẹ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ yìí ṣé n tí mò ń sọ yìí now tá a bá ń sọ̀rọ̀ pé nípa obìnrin nínú hundred percent ìdààmú tó wà nílé ayé ipa mélòó ni obìnrin kó ipa mélòó ni ọkùnrin kó hmm. ẹ mọ̀ parọ́ o. obìnrin ó kó ìdá tó pọ̀ ọkùnrin ló kó ìdá tó pọ̀ jù. bíi mélòó nínú hundred yìí sìn bóyá ká fún ọkùnrin ká fóbìnrin ní sixty ni o ká fọkùnrin ní forty ni bó lẹ ṣe lè pín. a lè fọkùnrin ní sixty ká fóbìnrin ní forty. so ọkùnrin ló ń da ayé láàmú ibo lobìnrin ti dààmú yín rí. gbogbo ọ̀nà ẹ fún alápẹ̀rẹ̀. pẹ̀rẹ̀ ni pé nípa pé mo fẹ́ ẹgbẹ́ and send you data sọ gbogbo àwọn nǹkan bá àwọn ìdààmú kan ní ìdààmú kan ní ọ̀hún. ẹ jẹ́ sọ ọkàn sí tí mo bá ń gba two hundred and fifty thousand sí ẹ má jẹ́ ń lo èmi torí òní lọ́jọ́ ìdùnnú mi ẹ má jẹ́ ń lo èmi tọkùnrin kan bá ń gba two hundred and fifty thousand sí tó wá gba ìdààmú obìnrin láàyè láyè ẹ láàrin ọdún kẹwàá pé two hundred and fifty thousand oṣù ló ń gbà ká sọ pé ó ṣiṣẹ́ fọ́dún kó ń gba two fifty thousand lóṣù àkọ́kọ́ tí ìdààmú obìnrin bá wọnú ayé ẹ̀ èló lẹ́rù bí yóò kó jọ ó lè má rí dàfẹ́ orí yóò tàbí tó bá ti mọye sálárì ọkùnrin báyìí àtìgbà ni ó ti ní problem. àtìgbà ló ti ní problem. tó bá fi lè mọye sálárì tọkùnrin gbà. ẹ̀yin ti ní ìrírí tó pọ̀ bóòlù ẹ̀ ń ṣe lè áńgì jẹ́ àpé irú àwọn ọ̀dọ́ oríṣiríṣi ààrẹ lómi tí ó bá ẹ̀ ní relationship ẹlòmíì tí ó wà ní courtship àwọn ẹlòmíì bá ṣe ń sọ̀rọ̀ ní sì wọ́n ti fẹ́ marry bẹ́ẹ̀ ṣe sọ fún mi pẹ́yìn náà ti ń ṣiṣẹ́ lé lórí àtàwọn náà wọ́n ti fẹ́ marry ọ̀rọ̀ obìnrin báwo lẹ rò bí èèyàn ṣe lè handle ẹ̀ kò jẹ́ ah ibi tí mo ṣe lè gbèrè o ò ní gbé sáyà o ò ní gbé sókè jù. yóò gbé bí agbẹ́gẹ́ bí agbèlébu. bí agbèlébu bẹ́ẹ̀. agbèlébu dẹ̀ máa ń wúwo. bó bá ṣe wúwo bó ṣe bó ṣe wulẹ̀ kó wúwo tó. ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni máa ń mú ẹrù ẹrù fúyẹ́. ẹrù obìnrin yóò gbé sápá bí agbèlébu. yóò gbé bí agbèlébu. obìnrin wo ló ti dàyìn rí. sọlá ah! mi lè gbàgbé tó ṣe fún mi láyé tó ti dà ẹ kàn fún mi lórúkọ ẹnìkan. inú rẹ̀ wọ́n ti dá kí ló ṣe. ó kàn ló ń obìnrin wo ló dààmú rí. balẹ̀ bàgẹ́ sórí ìkànnì pensioners one zero six dot seven fm mo ti gbé ohun tó bá yín lára mu dé ìfọláṣayọ̀ show ètò kan tó gbígba ọmọ tó tún wá kún fún àwọn bọ̀rọ̀kì ní èdè ọ̀rọ̀ sí ti àǹfààní rẹpẹtẹ pẹ̀lú ìṣirò léde yorùbá pọ́nbélé tó tún wá ya máàpù ẹ̀rín tó ń ti ìdùnnú lágbárí gbogbo ọjọ́ owó ẹ̀zẹ̀ ọjọ́rú láti aago mẹ́jọ àṣálẹ́ di aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ ní ètò yóò mọ̀ farakínra pẹ̀lú afẹ́fẹ́ lórí ìkànnì yìí pensioners one zero six dot seven fm ẹni bá fẹ́ mẹ́nu ẹ̀tàn yẹn yẹn kó tó fẹjú mọ́ lọ́wọ́ kó lọ sórí facebook page mi jíde alálà phd kó fọ́lú ẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ wẹ̀ẹ́sẹ̀ ni ìwọ́n mọ̀ briefcase kó ẹ̀bùn lọ lẹ́nu fún ìbádọ́ òpọ̀ lórí ètò kàn sí zero eight one four zero eight six six seven five three zero eight one four zero eight six six seven five three ètò Fọláṣà show pẹ̀lú Jídé Alálà PhD yóò fún yín ní true colour dùnú. tó jẹ́ pé ah, láyé mi mi lè gbàgbé. ẹ̀rẹ́ wọn pọ̀. sá wọn pọ̀. ẹ fún wa mẹ́rin. mẹ́rin <laughs> ẹlẹ́jì zakat for the men. bẹ́ẹ̀ ya sọ méje. méje bí igbó. inú bẹ́ẹ̀ mẹ́rin kéré. this tí n sì lè gbàgbé yetunde ẹ̀yin tá ń jẹ́ yetunde ẹ má bínú kí n yetunde ṣe. Ah, tó ṣe pọ̀ ó balẹ̀ ọba jẹ́ <laughs> kí ni kókó tó ṣe pé ah yetunde Yétúndé kò tí mo ṣe fẹ́ bímọ tí màá sọmọ mi Yétúndé kí lẹ kí ni kí ni Yétúndé ṣe. kò ní tẹ́lọ́rùn tó wá já yín jù lẹ́sìn junction tí ò yé yín mọ́ bó wá ṣe já yín jù lẹ́ yẹn ṣé ẹ rò pé ilé ayé ti parẹ́. mo fẹ́ rò ó. ìgbẹ́ gbà fọlọ́run ẹ̀yin kọ́ orúkọ ọmọ wo ló jẹ́ pé ibi tó já yín jù lẹ́sìn. ìbánimọ̀ ìbánimọ̀ rèé lè oṣù yóò mú. ta ta lẹ́nu yẹn. ẹlẹ́bùn ẹ̀ ẹlẹ́bùn rẹ̀ ni. ilé ìkó lọ̀rọ̀ ẹ̀bùn ọlọ́run fi fún ẹ ní. ilé ìkó lọ̀rọ̀ àwọn àwọn eléyìí ò ní kan sí. wọn à ní kan sí. torí ẹ máa ní kan sí. ẹ dárúkọ bíi mẹ́rin. ẹ jẹ́ ń dákọ̀ bíi mẹ́rin ẹ bá àwọn ilé kọjá ṣùgbọ́n ẹ dárúkọ ẹnìkan. ẹnìkan tí mo gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ Tolú ókè. Okay wẹ̀ náà àlẹ́ sọ pé ogun wọn náà bad bẹ̀ kí n tolú yẹn tọ́pẹ́ náà wà ń bẹ̀ tatún ni lára ó di mẹ́ta tatún ni bímbọ̀ tatún ni jọlá tatún ni fèyíkẹ́mi tatún ni júmi ẹja stop by bẹ̀ ewo ló ṣe tó dùn yín jù kí ló ṣe kí ló ṣe mo máa ń lò fóònù church pé ṣe kò sì lórí ẹ̀fẹ́ mi. ẹ wá o ìyẹn tún so nínú church kìí ṣe pé kìí ṣe pé màá ẹ kọjú sí sà mo rí pé guest part kìí ṣe pé kò dìgbà kò dìgbà téèyàn bá tó nanu tí yàn pé please i love you so èèyàn ìlú lẹ́lù nìsín ó ti dá a bá ẹ̀ ń fi lù irú bóòlù ẹ ṣe fi lù sọ̀rọ̀. ó lọ́ngì ó long ó gùn. yóò fẹ́ ju one hour. ẹ kàn sọ lára ẹ. lára ẹdùn náà ni lára ẹdùn. lára lára lára ẹdùn. ó mò ó mò gángan lẹ́yìn ìlú bóòlù ẹ ṣe máa ń fi keyboard sọ ok ẹ jáwé èèyàn mọ̀ tẹ́ ń play. ok bóòlù ẹ ṣe máa ń fi sọ̀rọ̀ pé tẹ́ bá fẹ́ kọ́ mọ́ mọ̀ tẹ́ bá fẹ́ kọ́ mọ́ mọ̀ pé mo bẹ́ sọ̀rọ̀. ìgbà tá àti lágbo lágbo tá a bá wà ń pa tí mo ní máa kọrin ìfẹ́ fún un ẹ̀bùn mi lọ́wọ́ ló wáyé pé lágbo láwùlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ báwo lẹ ṣe máa lo keyboard. mo lè sọ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ẹ bẹ ẹ ti mí tiẹ̀ tẹ́lẹ̀ ni báwo ni o ṣe mọ̀ fún un lẹ̀ ń bá wù. ẹ sori ọmọ tí bá ti mọ̀ fún mi fẹ́fẹ́. ok èmi náà ti mọ fún sáà níwájú pé àá báwo ni ó ṣe jẹ́ kójú tẹ̀yìn ni ó máa wù. orí ipe orí ipe tí n bá ti wọ ọmọ lẹ́ẹ̀kan tábà tí tí n bá ti fún sàn ọ̀dọ̀ mi ni ó máa pé ó dà ìpé wọ̀wọ́ yìí òun ní ìjọba tó wà ọ̀bù. ok irú orin wo lẹ ti tẹ̀rí tó jẹ́ pé ẹ̀yin gan-an ẹni ẹ̀ dẹ̀ bù sẹ́rìn ọmọ ẹ̀ dẹ̀ obìnrin ẹ̀ dẹ̀ bù sẹ́rìn. yóò máa yá fi kàn án. ẹ tẹ̀ ó dẹ̀ bá mu. Ah, ah. ọba mu. ẹ ṣó bẹ́ẹ̀ ti máa ń tẹ́jú ẹ ti máa ń mìírí sí náà yóò dẹ̀ wọlé. kẹ́yìn kan bá jóbe ẹ láìpẹ́. irọ́ ni máa fọ́ gidi. ẹ fọ́ kẹ́ ẹ fọ́. àwọn àràǹkà ti ń parí ayé rẹ ni. Ah, ah, àwọn àyẹ̀ ti jẹ́ ìdíyẹ. kò gbọ́dọ̀ kéèyàn tó sọ̀rọ̀. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni sọ pé lára lára làrẹ dùn. Ah, ó ti mọ̀ yóò tiẹ̀ máa jó ni ìlú tiẹ̀ dùn. ẹ̀yin ní ìsìn ẹ̀ kàn wo nìkan tó dùn ẹ̀ tẹ̀ ṣe yẹn. drum set ẹ jáwé yóò mọ̀ ń tẹ̀ ń play ṣé òótọ́ ni pé drum set ni. drum set ni bóò lẹ́yìn ó ṣe fi sọ̀rọ̀. ó náà dùn sọ̀rọ̀ ó pé torí ohun tí mẹ́gbẹ́n bá fọ̀. ó náà ló náà máa fi ó gbèrú ntí kankan bá fọ̀ lẹ́yìn ó sọ táwọn máa ń lára lára lẹ́rẹ́ dò ẹ̀yìn ó kàn ní dòdòdòdòdòdòdò. dòdòdòdòdòdòdò náà ni ntí kankan bá sọ náà ló ń sọ. yóò dẹ̀ bá mu yóò dẹ̀ múra sẹ̀kẹ̀rẹ̀ kọ́. yóò dẹ̀ bá mu jẹ́ àmọ́ gbàǹdì ẹ mọ̀ fi sọ́pọ́tì ara wọn ní tí mo fẹ́ ká ṣe rè ká fi parí fídíò yìí tí ó ti yẹ yín ṣe àwọn pé ẹ kó àwọn instrument yìí dání ẹ fẹnu play balẹ̀ bàgẹ́ sórí ìkànnì pensioners one zero six dot seven fm mo ti gbé ohun tó bá yín lára mu dé ìfọláṣayọ̀ show ètò kan tó gbígba ọmọ tó tún wá kún fún àwọn bọ̀rọ̀kì ní èdè ọ̀rọ̀ sí ti àǹfààní rẹpẹtẹ pẹ̀lú ìṣirò léde yorùbá pọ́nbélé tó tún wá ya máàpù ẹ̀rín tó ń ti ìdùnnú lágbárí gbogbo ọjọ́ wẹ̀ẹ́sẹ̀ ọjọ́rú láti aago mẹ́jọ àṣálẹ́ di aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ ní ètò yóò mọ̀ farakínra pẹ̀lú afẹ́fẹ́ lórí ìkànnì yìí pensioners one zero six dot seven fm ẹni bá fẹ́ mẹ́nu ẹ̀tàn yẹn yẹn kó tó fẹjú mọ́ lọ́wọ́ kó lọ sórí facebook page mi jíde alálà phd kó fọ́lú ẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ wẹ̀ẹ́sẹ̀ ni ìwọ́n mọ̀ fi briefcase kó ẹ̀bùn lọ lẹ́nu fún ìbádọ́ òpọ̀ lórí ètò kò sí zero eight one four zero eight six six seven five three zero eight one four zero eight six six seven five three ètò Fọláṣà show pẹ̀lú Jídé Alálà PhD yóò fún yín ní Truecaller dùnú. n tí mo sọ fún yín ni pé tí irú keyboard ń sìn ṣàgbé keyboard lóhùn ókè o so God go fẹnu sọ̀rọ̀ bóyá gbẹ̀gbẹ́ ìgbẹ́d ìgbẹ́d ìgbẹ́d bóyá drum set yóò fi ẹnu sọ kẹ́ńkẹ́ńkẹ́rẹ́ kẹ́ńkẹ́ kẹ́ńkẹ́ bóyá sẹ́kẹ̀rẹ̀ ó àfẹnusọ sẹ́sẹ́sẹ́ èmi ò mọ láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ̀kànlélé bí orin mẹ́ta láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ̀kànlélé bí orin mẹ́ta bẹ́ẹ̀ kíbọ̀ ní ọ̀kọ́ mọ́ fẹnu sọ báàjẹ́ orin ìfẹ́ kó ṣàjẹ́ kọ́ mọ́ orin táwọn èèyàn gbádùn. pàpà pàpà pàpà pàpà pàpà pàpà pàpà pàpà gẹ́ngẹ́ngẹ́ kọ́tẹ́jì gẹ́ngẹ́ngẹ́ o oh, tí o ti jáde wá o. gẹ́ngẹ́ngẹ́ gẹ́ngẹ́ngẹ́ ó yẹ kó ló bí a ah, kó wọn ṣe kílákílá kó wọn ṣe kílákílá kó wọn ṣe kílákílá ó ti make sense wa. gẹ́ngẹ́ngẹ́ gẹ́ngẹ́ngẹ́ gẹ́ngẹ́ngẹ́ ó yẹ ká ẹ mọ̀ mí sí o ó yẹ ká ẹ mọ̀ mí sí. mi ti gbádùn dọ́sẹ̀ tiẹ̀ kò tí ì jáde. ẹ lè bí pop gospel ó lè ta. ẹ wá hip hop kọ sí. ó ti dojú ẹ ó ti dojú ó ti yàtọ̀ báyìí wọ́n ti dá nǹkan lẹ̀ ẹ wo ni bẹ́ẹ̀ tè kọ sí ẹ wo ni bẹ́ẹ̀ tè kọ sí o ṣe o o ṣe o. lọ́sẹ̀ títí lọ́sẹ̀ títí paná o ìkì ti sọnù gángan ti ya. Happy birthday ẹ mọ kọrin dọ́ńtẹ̀ tí ó tún sẹ̀kẹ̀rẹ̀ yá ẹ ṣe ẹ ṣe táwọn èèyàn bá fẹ́ pè yín fún outing ṣe ráàyè dáadáa àwọn ìṣẹ́jú. Hmm, aráyè outing táyè wà àwọn èèyàn pè yín mo serious yìí ẹ lè wá ẹ lè wá ẹ lè jó lórin ẹ lè ẹ ti ẹ lè wó lórin ẹ ti ẹ lè wó lórin gan ẹ lè wó lórin kódà pé àwọn ń kọrin wọn kọrin jọ kan sáwọn wọn mọ orin kọdí mo mọ orin kọdí ẹjẹ báwọn àwọn orin ìjà ayé àwọn ìyàbọ́là rẹ. ṣé ẹ lè mọ ọkọrin kẹ́ tó mọ lùlù at the same time. ǹjọ́ ah, mi ò ṣe yẹn. bẹ̀sẹ̀ bá gbé gàngán lẹ̀ lè kọrin. mi lè kọrin. ẹ kọrin kọrin. ẹ kọrin kọrin. ẹ̀yin ni kí n kọrin fún yín àbí kí n kọrin. ẹ kọrin fáwọn èèyàn. ẹ kọrin fún mi ná kí n kórìí mi wú kí n náwó ọmọ lọ́jọ́ ìdìbò ságbó ìjọyà òbálẹ̀dẹ̀ bọ́ ságbó jàre. fíìmù bẹ̀rẹ̀ fíìmù bẹ̀rẹ̀ àwọn ilé náà bí dalẹ́ lẹ́gbẹ̀ẹ́. bọ́ ságbó ìjọyà òbálẹ̀dẹ̀ bọ́ ságbó jàre. ọmọ lọ́jọ́ ìbọ́ ságbó ìjọyà o òbálẹ̀dẹ̀ bọ́ ah, ságbó jàre. lórí jíde ọmọ lọ́jọ́ bí. àbíbádẹ tó yọ. ẹbùn rè to you. Hey. Happy birthday to you, Jide. Happy birthday to you. Àjọ̀dún ayọ̀ fún wa. Àjọ̀dún ayọ̀ fún ẹ. Ọlọ́wọ́ pàkọ́sọ̀. Àjọ̀dún ayọ̀ fún ẹ o. Jide. Àjọ̀dún ayọ̀ fún wa. Alábíà, alábíà, alábíà, alábíà. Ẹ fún mi kan sí, ẹ fún mi kan sí ẹ̀jọ̀. báyìí náà ni ó báyìí náà ni ó báyìí náà ni ó lórí brazil náà ṣe wà brazil dé àlá o ìdè àlá níbí ẹsẹ wo wa. bàbá tó ń mọ òye jíde jíde jíde jíde àlá. hello ẹ gúdù sáyẹn náà wọn pẹ gúdù táwọn ìbá bá ti ṣé tí n invite wọn lórí program lórí rédíò ẹ wà. sí wàhálà ṣé kájọ ṣé dísẹ̀mbà ẹ wà ẹ lọ́run ẹ pọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ó yẹ bá ń dárúkọ ilé ọ̀kọ̀ọ̀kan ká máa lọ. orúkọ mi ni apálára. orúkọ mi ni babalẹ́rí pa. orúkọ mi ni bọ̀dájálẹ̀ kòkò. orúkọ mi ni jíde alálà ẹ ṣe gan ẹ bá wa share ẹ comment ẹ tẹ love ẹ tẹ like ẹ tún subscribe sí youtube channel lórí facebook page jíde alálà page yìí follow ẹ lórí youtube Jide alala phd ni lórí instagram Jide underscore alala underscore phd ẹ̀yin tẹ́ bá fẹ́ fún mi ní ẹ̀bùn ọjọ́ ìbí jẹ́ kí n pa account number mi three zero eight nine one four nine three three four olùrántí Jide joshua first bank ojú òní tí mo gbádùn yín o ẹjẹ́ àtúnjọ pàdé next episode bye bye. balẹ̀ bàgẹ́ sórí ìkànnì pensioners one zero six dot seven fm mo ti gbé ohun tó bá yín lára mu dé ìfọláṣayọ̀ show ètò kan tó gbígba ọmọ tó tún wá kún fún àwọn bọ̀rọ̀kì èdè ọ̀rọ̀ sí ti àǹfààní rẹpẹtẹ pẹ̀lú ìṣirò léde yorùbá pọ́nbélé tó tún wá ya máàpù ẹ̀rín tó ń ti ìdùnnú lágbárí gbogbo ọjọ́ wẹ̀ẹ́sì ọjọ́rú láti aago mẹ́jọ àṣálẹ́ di aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ ní ètò yóò mọ̀ farakínra pẹ̀lú afẹ́fẹ́ lórí ìkànnì yìí pensioners one zero six dot seven fm ẹni bá fẹ́ mẹ́nu ẹ̀tàn yẹn yẹn kó tó fẹjú mọ́ lọ́wọ́ kó lọ sórí facebook page mi jíde alálà phd kó fọ́lú ẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ wẹ̀ẹ́sì ni ìwọ́n mọ̀ fi briefcase kó ẹ̀bùn lọ lẹ́nu fún kàn sí zero eight one four zero eight six six seven five three zero eight one four zero eight six six seven five three ètò Fọláṣà show pẹ̀lú Jídé Alálà PhD yóò fún yín ní Truecaller dùnú.